la ilaha illallah ó kú sídìí iṣẹ́ orin kíkọ sídìí ìmáa ṣe tàbárùjù ìmáa jáde bó ti wù ó kú sídìí ìmáa gbọ́rọ̀ sọ. mo fídíò kan tí àfa àlẹ́gbà tí wọ́n ṣe so àfa àlẹ́gbà ń sọ̀rọ̀ nípa gbajúgbajà olórin Islam tó kú yìí eh, Rukayat Gawat ṣùgbọ́n torí wípé èmi ò kì í ṣe Muslim mi ò ní enough knowledge láti comment lórí ọ̀rọ̀ yẹn àwọn muslim ò dẹ̀ máa ń fẹ́ kí èèyàn fi ojú míì wo ọ̀rọ̀ wọn yàtọ̀ sí ojú ẹ̀sìn so for that reason mo rò wípé kí n mú wá síbí kẹ́yìn tẹ́ ẹ ní ìmọ̀ nínú ẹ̀sìn Islam tàbẹ́yìn tẹ́ ẹ kì í ṣe muslim náà ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn yé kẹ́ ẹ bá wa comment question tí mo fẹ́ béèrè ni wípé ṣé ẹ̀ṣẹ̀ ni nínú Islam ṣé Islam ò fàyè gbà káwọn obìnrin kan máa kọrin ni torí wípé kinní yẹn ò yé mi púpọ̀ so mi ò dẹ̀ ní fẹ́ comment lórí nǹkan tí kò yé mi ṣé Islam ò fàyè gbà káwọn obìnrin kan máa kọrin ni ṣùgbọ́n kẹ́ ẹ tó comment o ẹ kọ́kọ́ gbọ́ ohun tí àáfàá lẹ́gbà tó sọ nípa gbajúgbajà olórin Islam tó kú láìpẹ́ yìí ìyẹn Rukayat Gawat. arábìnrin kan jáde láyé arábìnrin kan ó jáde láyé àárọ̀ yìí náà ni mo rí post yẹn àwọn èèyàn ti ń gbé káàkiri nínú àwọn obìnrin tí ń kọrin tó tọ̀lé lànà àwọn oníṣúfì mo fi gọ́nu tọ́pìkì wípé èèyàn oníṣúfì ẹ sì tán obìnrin yìí ẹ tàn títí tó fi kú ẹ tàn títí tí tó fi kú ah! ẹ̀yin oníṣúfì. Ah, la ilaha illallah má ṣe o gbogbo gbìyànjú wàhálà wa alùsùnà lórí kí islam lè yí àwọn èèyàn tá a ṣe wàhálà tá a pariwo láàárọ̀ lọ́sàn lóru à ń ṣe wáàsí lórí pé kẹ́sì lè yá mọ́ mùsùlùmí pẹ̀lú bá a ṣe dààmú tó ta ṣe wàhálà tó ẹ̀yin oníṣúfì ò jáwọ́ níbi ìmáa ṣí àwọn èèyàn yìí lọ́nà ó ní kí ó ń bẹ́nu yín ẹ̀yin oníṣúfì ẹ wo ń tẹ́ ẹ sọ obìnrin yìí dà obìnrin sì padà kú sídìí iṣẹ́ orin kíkọ ẹ̀yin oníṣúfì ẹ sì tàn arábìnrin yìí ẹ tàn títí tó fi kú ṣùjẹ́ kárábìnrin yìí tàn sídìí tó tàn sí yìí ẹ̀yin ní sufi ọmọbìnrin yìí ọmọbìnrin dẹ̀ dákẹ́ ah! la ilaha illallah ó kú sídìí iṣẹ́ orin kíkọ sídìí ìmáa ṣe tàbárùjù ìmáa jáde bó ti wù ó kú sídìí ìmáa gbọ́ràn sọ́kọ lẹ́nu ìmáa tẹ̀láṣẹ ọkọ ìmáa sí lábẹ́ ọkùnrin gidi ó kú sídìí ìmáa wọṣọ tó wù ó kú sídìí kíkan mọ́kà sídìí máa kọrin káàkiri ayé obìnrin sì tán sídìí kíní yẹn ẹ̀yin ṣùṣù ìsìlẹ̀ fà ẹ̀yin lẹ tán obìnrin yẹn pa ẹ̀yin ní kọrin fún káàkiri ẹ̀yin lẹ ní orin kíkọ ẹ ló wà nínú ẹ̀sìn kó máa kọ́ nìṣó la ilaha illallah ah! la ilaha illallah lọ́mọ obìnrin tó yẹ kó wà lábẹ́ àṣẹ ọkọ kó máa kó wà lábẹ́ ìtẹ̀láṣẹ ọkùnrin rẹ kó máa ṣẹ̀sìn kó mójútó àwọn ọmọ ó wá ayé ẹ̀sọ́ dobìnrin ayé tán ó sì kú sórí ẹ̀. Ah! Allahu akbar bí subhanallah ẹ̀yin Sufi ṣé eléyìí dáa báyìí ṣé èyí tẹ̀ ṣe ìṣó dáa ẹ̀yin Sufi ṣé lè dáa báyìí obìnrin ti kú ó ti lọ ó ti kú ó ti lọ ọmọbìnrin tí kú anáde ṣe mí lọ́jọ́ orí tí ò tó nǹkan ọmọ ọdún mélòó ọmọbìnrin yóò ti lè fọ́ọ̀tì àánú ah! obìnrin yìí dẹ̀ ṣe mí ọlọ́run ọlọ́run á bẹ̀ wọ́ ọlọ́run ibi tọ́rọ obìnrin yìí kù sí ìwọ ló mọ̀ ibi tọ́rọ ẹ bá kù sí báwa yáfí ẹ báwa foríjì ó tó bá lẹ̀ tó sáforíjì báwa foríjì ó ó kù sí di màtẹ̀ láwọn oníṣúfí ẹ̀yin oníṣúfí ẹ̀ nǹkan ṣe àfikẹ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ tí ń kọrin káàkiri a sọ fún yín pé bàjẹ́ làwọn arábìnrin làwọn ọmọ yìí ń ṣe yíjọ́ kọrin mọ́ ẹ jẹ́ káwọn ọmọ yín lọ alukuraanu ẹ jẹ́ wọn máa lo hijabu ẹ jẹ́ wọn máa lo nìkọ́ọ̀bù kọ́wọ̀ lábẹ́ àṣẹ ẹ̀yin òbí kọ́wọ̀ èyí tó bá ti wà nílé ọkọ kó lábẹ́ àṣẹ àwọn ọkọ rẹ̀ kí wọ́n yé ṣe tàbárò jùmọ́ aṣọ títí ti ẹ̀ gbọ́ níjó ní ọmọbìnrin tó kù yìí pẹ̀lú olórí burúkú Wúfílísù olórí ibú ọmọ òfu ọmọ àdánù yẹn wọ́n jọ pàdé ní airport bí abi last year kọ́ ni tí yẹn sọ fún pé kó má kọrin mọ́ ní kíkó o dáa ṣé mọ̀ pé wèrè nìyẹn àmọ́ gbà mí ọ̀rọ̀ gidi a máa tẹnu wèrè jáde bí yẹn ṣe jọ lórí ibú tó ó sì bá aṣọ dúdú ọ̀rọ̀ ẹ̀yin Sufi náà lẹ́fù bọ́ta lẹ́ni kó má dá lóhùn pẹ̀lú ṣe máa dá lóhùn kó má dá lóhùn pé kò mọ ti ń ṣe ni ṣèbáyìí ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ọmọ pọ́ni kíkọ́ wà nú ẹ̀sìn kó má kọ́ níṣó kó má dá Mufilisu lóhùn pé kò mọ kéwú kó má dá wọn lóhùn o ní confidence wa ń dúró wa ń sọ fún ẹ kó ní ọdẹ àwọn náà wa ń dúró gbọ̀lá ìlà ìlẹ̀ lọ. ká ló bá gbọ́ngbà yẹn ni kó fi ṣe orin kíkọ́ lẹ̀ kó wà lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ ṣé kò ní wúlò fún báyìí. ọmọbìnrin sì kú sídìí orin kíkọ àánú ẹ̀dẹ̀ ṣe mí gbogbo ìwọ tó kù tó ń kọrin ó jẹ́ tètè lọ jáwọ́ ó jẹ́lẹ̀ ọjẹ́wọ́ èyí ń súfí èyí ń súfí ẹ kò báyé jẹ́ ẹ bá tàwọn mùsùlùmí jẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ èyí tí wọ́n ṣe nínú ẹ jẹ́ kí wọ́n mọ èyí tí wọ́n ṣe nínú ẹ̀sìn àwọn súfí ti báyé jẹ́ jìnnà o gbogbo àwọn ọmọbìnrin lọ́ti sọ́dà kọ́ni tán o ń súfí ò gbọ́ o mọ́tò gbogbo àwọn ọmọbìnrin yìí ìkọlù tuntun kú nínú wọn báyìí sí nídìí iṣẹ́ orin kíkọ sódà. So, so ẹ wá gbọ́ ìkọ́nú ẹ̀yin tẹ̀ ń kọrin tá a sọ fún tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ gbọ́ títí tí ṣó ti ń sìn ihun tẹ́ ẹ rí tẹ́ ẹ ṣe títí tí ìkọ́nú yín nínú àwọn tẹ́jọ́ ń kọrin káàkiri ìgboro ayé tẹ́jọ́ ń ṣèranù òun ní sọ̀rọ̀ páyé yín ti bàjẹ́ tó ń sọ pé yan àfa òṣì tẹ́ ẹ kó kóra yín jọ kẹ́ ẹ bá wọn wí ẹ̀yin àfa àtẹ́fẹ́ bá wọn wí ẹ̀yin tó ti bàjẹ́ ẹ́. Eh? ẹ ẹ̀yin oṣù filẹ̀ báyé jẹ́ ẹ̀yin lẹ́sọ gbogbo àwọn ọmọbìnrin wa dá kọrin ẹ bà tí wọ́n jẹ́ ẹ̀sọ́ wọn dẹ̀ tí ń rìn òwò ẹ̀sọ́ wọn dẹ̀ aláṣẹ́wó ẹ̀sọ́ wọn dẹ̀ ń tójú bọ́lé ẹ̀sọ́ wọn dọ̀ ọmọ olóṣù ẹ̀yin oṣù filẹ̀ báyé jẹ́ ẹ̀sọ́ gbogbo wọn dọ̀ máa kọrin ẹ ẹ̀yin oṣù filẹ̀ báyé jẹ́ ẹ̀sọ́ wọn dẹ̀ tí ń ṣàrálẹ̀ tí ń rìn òwò ẹ̀sọ́ wọn dẹ̀ akọrin àwọn ọmọ tó wọ kó wà lábẹ́ àṣẹ òbí kọ́ máa alukùránì sórí kọ́ máa kí alukùránì kó wà lábẹ́ tẹ̀láṣẹ òbí tẹ̀láṣẹ ọlọ́run tẹ̀láṣẹ súnà ànábì kó máa múra ẹ̀sìn ẹ̀yin sufi sì bá yín jẹ́ mọ́ọ́lídù tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe sí ẹ̀ ṣe títí tí rọ̀mọ̀dọ́nù fi wọlé àwọn ọmọ obìnrin náà lẹ́yìn máa pè kó máa kọ́ni káàkiri ẹ̀yin sufi ah, ẹ̀yin dúró ọlọ́run afàyín lọ́nà lọ́wọ́.